Ladies and gentlemen, good evening and welcome to the Fox Arena here. The following is a steel cage match. Oh, you! Jessica, you mess with me, man. Oh, oh bro, oh, you. Bro, bro, bro, Don't show it to Brittany, man. Wow, ọmọ ìgbàlà wálé o, wá wọlé ayọ̀, ilé ayọ̀ kìí. Sagi, Sagittarius, I'm out of my Guimanin from Fiblatin boy. E no go better for you. Láti ọ̀rọ̀ sí ọ̀rọ̀, láti junction to junction, for Belu for Belu, everybody mọ̀. Ah! Ṣèdí bala bala mi. Oh my God, oh my God. bala bàlàbàlà. Kó bala o. Kí hallelujah. Shadi a ti rẹ́dì? Ọ̀rẹ́ yẹn ló ń pè ní ọ̀rẹ́ gbégbégbé. lẹ́kì. ogun ọ̀run o ogun ọ̀run o. mo tún dáhùn ni. ṣàbẹ̀yàn dá yín lò. ẹ̀ sọ̀njọ́. what caption brother men what caption are you asking me again. bẹ̀bí bó ṣe jẹ́ lẹ̀ o. tí wọ́n wá fún ẹ. ìbùkún ni fún olúlọ́jọ́.